ọ̀tàn àwọn èèyàn gẹ títí kò tú ọ òtún wá lọ ò fẹ́ lọ ò fẹ́ lọ tan àwọn ẹranko jẹ ẹranko náà wá tàn ọ jẹ <laughs> ohun tó gbàlérò sẹ́ranko ló yí ilé ọ lórí alẹ́ àjìmáwú jùbáàrùn òfò tí ò ní tí ò ní ààrọ̀ òun ni kó bọ́ sọ́wọ́ ẹranko òfò tí ò láàrọ̀ ni o. ò ń gbẹ́ kànga ilẹ̀ bá ya lọ́ba dòkú bẹ́ẹ̀ kò láàárọ̀ o òkú òkú náà nu o ò ń wá kùsà ilẹ̀ yalé ọ lórí kò láàárọ̀ òkú òkú náà nu ikú ṣàádà ló kú nu á lọ sí ọ ni wàá fi rìkàs alikomus níjọ́ wọn àná níjọ́ àná lásìkò àìmọ̀kan àwọn èèyàn mọ́ wọn ò ní báǹkì wọn ò ní báǹkì bíi tòde òní tẹ́ máa ń kó dúkìá lọ wọn ò ní báǹkì báwa ṣe ní lóde òní báǹkì tiwọn inú ilẹ̀ ni ẹlòmí ó gbé góòlù ńlá yóò gbẹ́lẹ̀ yóò rì mọ́lẹ̀ ẹlòmí ó gbé fàdákà ńlá tó ní yóò rì mọ́lẹ̀ okay ńgbà tó rì mọ́lẹ̀ aya rẹ̀ ò mọ̀ ọmọ rẹ̀ ò mọ̀ ó rì mọ́ bẹ́ẹ̀ ikú dé ikú pa òun ikú dé ikú pa òun sì mọ̀ pé ilẹ̀ ẹnìkan ò lè máa nílẹ̀ lọ títí títí Jésù ó fi dé yóò máa tọwọ́ ẹnìkan bọ́ ẹnìkan ni ilẹ̀ wa bọ́ sọ́wọ́ ẹlòmíì òun rà ń tiẹ̀ ọbọ̀ sọ́wọ́ rẹ̀ ó wá fẹ́ gbé foundation nígbà tí ń gbé foundation lọ ló bá kan àlùmọ́nì tí wọ́n rì mọ́lẹ̀ sórí tó ọkàn nù lẹ̀ nígbà tó ń gbé foundation lé rẹ̀ owó ńlá tó bá nù lẹ̀hún one over five wẹ̀ zakani o one over five tó bá nù lẹ̀ àbí wọ́n lórí mọ́bẹ̀ ni kì í ṣe wọ́n náà àwọn kan ní ó rí mọ́bẹ̀. àwọn kan ni wọ́n rì mọ́bẹ̀ so one over five tó wù yẹn yóò mọ̀ jẹ́ kí ni o azaka wá fi rikaz alikomus rikaz ni ọrọ̀ àlùmọ́nì tíyàn bá nu ilẹ̀ rẹ̀ tó rà nígbà tí ń gbẹ ọwọ́ bá ń bẹ̀ sọye adis one nine five one nine five. عن أبي هريرة قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على صدقه فقيل منع ابن جميل وخالد ابن الوليد ولعباس amu rasulillahi sallallahu alayhi wa sallam فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أنه كان فقيرا فأغناه الله wàámà khalidun fa innakum tazlimuna khalida kọ̀dí hitabasa àdìrọ́ àhú wa àtàdàhú fi sabilillahi wàámà li abbas fahiya alayya. ومثلها معها ثم قال يا عمر أما شعرت أن عم رجل أن عم رجل سنو أبيه ọmọ dàkíyàn máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn o ní màmá dùn bíi súwìtì mà ní kéèyàn máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ìwọ gangan fún ara rẹ ó lè máa ma kí ni ó yẹ kó o ṣe kí ni ò yẹ kó o ṣe nínú ẹ̀sìn ààrẹ kan tó pàtàkì dìmú nínú àdìsí gẹ́gẹ́ bá a ṣe ń rí dìmú bọ̀ látẹ̀yìnwá. àdìsí one nine five nínú tírà umudatul ahkam àní àbí huraira látọ̀dọ̀ bàbá huraira kọ́ọ̀l ọ sọ pé ba'atha rasulullah sallallahu alayhi wa sallam umar ala sadaqa ànábì rán umaru pé kó lọ gba sọ́dákọ̀ wá kí ni sọ́dákọ̀ ń bẹ̀ yẹn zaka zaka ni ànábì òsì á ní kí yẹn lọ́mọ gba sàráà wá ẹni tó lọ sí sàráà fún fẹ́ntọ́lọ́ ń ṣe sàrá àléèwọ̀ fún. òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó rán Umaru pé lọ gba zakawa lọ́dọ̀ àwọn wọ̀nyí ó sì lọ gba zakawa nígbà tó dé ẹ̀yin obìnrin ẹ múra sẹ́jọ́ o mọ̀ ń bọ̀ wá mò ń bọ̀ wá fàbọ̀ sórí yín. àtiwọ́ tó ń tẹ sẹ́ẹ̀tì múra sí i. tọ́ àní àbí Huraira látọ̀dọ̀ Abu Huraira kí Allah sí kọ́ọ̀là ó sọ pé ba'atha Rasulullahi alasọ́dakọ̀ ògìṣẹ́ àlọ́ ò rán ọmọ Khattab ọ̀ràn pé kọ́ lọ gba zaka wá fàkìlá nígbà tó dé wọ́n wá jábọ̀ wọ́n sọ pé mọ́nà ibùnú jẹ̀míl sàhábà ń pè ní ọmọ jẹ̀míl ọkọ̀ ò kò fi o ọkọ̀ kò fi ibnu alwalid lidu ọmọ walidi òun náà kọ kò yọ zaka wàlí abbas sọ̀hábà tí wọ́n ń pè ní abbas amúrọ̀súlìláì sallallahu alayhi wa sallam tó jẹ́ ọ́nkù arákùnrin bàbá ànábì wa. ọ̀dọ̀ àbẹ̀ ni pé a padà sórí network padà a padà sórí life padà tí kinní yóò bá ti yé mọ́ disturb wa tó bá ti disturb wa nísìnyí a máa a máa reload ẹ̀. anabi sallallahu alayhi wa sallam ọ̀ràn ń mọ́rù pé lọ gba zaka wá nígbà tí ó dé wọ́n fún anabi lábọ̀ wípé ọmọ jẹ̀mílù ọkọ̀ kò yọ zaka fáwọn o kọ́ lídù ọmọ wàlídì náà kọ̀ kò yọ zaka fáwọn o àbáàsì tó jẹ́ ọ̀nkù rẹ̀ ọ̀nkù òjìṣẹ́ àlọ́ òun náà kọ̀ kò yọ zaka o fàkọ́ọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam Ànábì wa sọ pé ma yankimu ibnu jamil illa annahu kana fakiro fa'aginahu lọ́hu fa'aginahu lọ́hu ọmọ jamilu kò kàn ta ko yíyọ zaka bí kò ṣe pé ó jẹ́ aláìní aláwo sì rọ̀ ọ́ lọ́rọ̀ lọ́ba ṣàìmoore òun ṣàìmoore ń ti ẹ̀ ni nípìlẹ̀ tálíkà ni aláìní ni ọlọ́run wá rọ̀ lọ́rọ̀ so ohun tí ó wà á ṣe fọ́lọ́run ni pé kó ṣàìmoore sọ́lọ́run kéèsì tiẹ̀ nu á dìlì pẹ̀lú tiẹ̀ létà ohun tí ó fẹ́ san yóò padà san àmọ́ rúùyàn tó jẹ́ mo sọ fún yín pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláìní ni ọlọ́run wá rọ̀ lọ́rọ̀ so ṣe tó bá kù ní ìsìn ni pé ìwọ tó ò ní lọ́wọ́ tẹ́lẹ̀ tọ́lọ́run wá rọ̀ lọ́rọ̀ ṣe tó kù ọ̀kù ni pé kọ́ wá sahun kọ́ yahun kọ́ jáláì mọ́re ọ̀dà ádìlì pẹ̀lú rẹ̀ lọ́tọ̀ kéèsì ti ẹnu. á máa kọ́ọ̀lìdùn ní ti kọ́ọ̀lìdù ọmọ wàlídì fàínàkùn tẹ̀sílìmù na kọ́ọ̀lìdàn. ẹ̀yin gangan ni ẹ fẹ́ sí mi ò rán yín pé kẹ́ ẹ lọ́dọ̀ mi ò rán yín ẹ́ mi ò rán yín nítorí pé kọ́lídù tẹ̀ ń wò yẹn sọ̀gbọ́ tábàṣà àdìráàhù àwọn ẹ̀wù rin olówó rẹ̀ àwọn ẹ̀wù rin tó máa ń cost fún wa. wà àtàdàwù fìsẹ̀bìlì láì tó ní ká nà sí fìsẹ̀bìlì láì níbo lẹ tuntun fẹ́ kó tuntun rí owó ẹni tó ti já sí pé ó wulẹ̀ ti ní ó ti ṣe booking fún sẹ̀bìlì láì tó ti ṣe booking tó ti wà pámánẹ́ǹtì tó ti gbé sọ́dọ̀ wa tó ga sí pé gọ́tà bá ti bùkátà sí làwọn ó mú ẹ̀wù rin bó ṣe pé ká tà fẹ́ntọ́ bá fẹ́ rà tàbá nídìí owó à á lò ó tó bá sì jẹ́ wípé a fẹ́ lójú ogun àwọn tí ò rí ẹ̀wù ogun wọ̀ nínú ẹ̀wù tó ń wá gbé kalẹ̀ ẹ́ ìyẹn ti wà nílẹ̀ òun ti ṣe òun ti Allahu Akbar Allahu Akbar àǹfààní kíyàn ní àníyàn pé èmi náà ó ní owó kan báyìí tí mo fi dáṣẹ́ sí ọlọ́run àǹfààní ẹ̀nu o kọ́lídù mọ̀ọ́mọ̀ sọ pé ṣe é rí ẹ̀wùrin yìí mo fẹ́ fi máa ṣe fíṣẹ̀ bídì láì ní so ẹ má wulẹ̀ lọ́ọ̀dọ̀ rẹ̀ àfi tó bá lọ́dọ̀ ara rẹ̀ tó bá tún rí wípé oúnjẹ ọlọ́run ní zàkà ohun tó ti ṣe yẹn is enough ó ti gbé dúkìá kalẹ̀ ó ti gbé dúkìá kalẹ̀ olówó iyebíye tó sì ti tó sì tó ti tó ti ṣe endowment yẹ fún sẹ̀bílì láì so ẹ ní ìdí kẹ́ ẹ lọ́dọ̀ kọ́lìdì ẹ nídìí ẹ̀ wàá máa alẹ́ Abbas ṣe rí Abbas ń tiẹ̀ tó jẹ́ ọ̀nkù mi fàáyà aláyà à zaka tiẹ̀ ọrùn mi ló wà á ó ti yọ ọ́ wàmí sùlù wa máa hà á kódà zàká ọdún méjì ló ti yọ ọ́ lẹ̀ ó ti yọ zàká ọdún méjì ó ti yọ ọ́ lẹ̀ èyàn á mọ̀ ọ́ zàká ọdún méjì lẹ̀ èyàn á mọ̀ yọ ọ́ lẹ̀ ó ti yọ ọ́ lẹ̀ fún mọ̀kọ́ lẹ́yìn náà ya umar ọwọ́ umar hamẹ̀ ṣáàrìta ìwọ ò mọ̀ ni pé anna ama rọjùlí síniwò àbíyì ṣé wọ́n mọ̀ pé ọ̀nkù ẹnìkan bíi bíi bàbá ẹ̀ náà ni ọmọ ni pé ọ̀nkù ẹnìkan síniwù àfijọ́ bíi táyé kẹ́hìndé tí èèyàn bá pẹ́ nìkan ní ọ̀nkù pé lágbájá yìí o ẹ̀gbọ́n bàbá mi ni o tàbá burú bàbá mi ni bí bàbá rẹ náà ni so mo láti respect yẹ so zakat yẹ èmi ni màá san ìlọ́po méjì ẹ̀ ti wà nílé already so aga sí pé ibùnú jẹ̀mílì nìkan òun ní case kọ́lídù kò ní case tó fẹ́ dáhùn ẹ jẹ́ ká ka ìtọ́sí ọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé khalid kí Allah yọ́nú sí ó ti gbé òdiwọ̀n dúkìá ńlá kan kalẹ̀ tí ó tayọ òdiwọ̀n zaka rẹ̀ tí ó sì fi tí ó sì fi sọrí zaka rẹ̀ ṣé wọ́n tún fẹ́ gba òmíràn lọ́wọ́ rẹ̀ ní dandan ni lẹ́yìn tó ti ṣèyún àbòsí ni ó jẹ́ tẹ́ ẹ bá tún sọ pé kó tó mú zaka wá gbólóhùn pé ní ti àbáàsì o ọ wà lọ́rùn mi ìyẹn lè túmọ̀ sí pé bóyá ànábì sallallahu alaihi wasallam ló máa gba zàkà lọ́wọ́ rẹ̀ fúnra rẹ̀ torí gbólóhùn tó parí ẹ̀ pé àmọ̀ ṣàárìtà àna àmọ̀ rọ́júlí sínú àbíyì ṣé ti máa fẹ́ gba zàkà lọ́wọ́ bàbá mi ìwọ ni wàrán lọ èmi fún ara mi màá lọ nà o it's my father it's like my father so mi fún ara mi màá lọ kèé wá ṣèwọ ní ìrántí bàbá mi sọ ọ lè sọ ọmọ máa rán yàn sí bàbá rẹ báwọn. so ìsáyédà kọ́gá sí pé gbólóhùn pé fàáyà àláyà ìtumọ̀ kìíní nù fún un lọ́dọ̀ àwọn àfa tàbí pé abbas ọmọ abdulmutalibi ó ti yọ zaka fún ànábì sallallahu alaihi wasallam síwájú àsìkò yẹn ìtumọ̀ méjì táwọn afáà fún gbólóhùn pé fàhíyà àlàyà ìsáìdà kó ga sí pé ànábì fún ara rẹ̀ ni ó lọ gbà á torí pé ẹni yẹn ipò tó wà sí nínú ìbí bí ipò bàbá rẹ̀ ni ọ̀nkù bàbá ẹni bàbá ẹni ni tàbí kó jẹ́ pé ó ti yọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam síwájú kí. Si umaru tó lọ bá a wo ore hadith yìí ti fi hàn pé kò láìfì tí ẹni tó fẹ́ yọ zaka bá yọ ohun tí tó di dandan fún un láti yọ tó ti gbọ́ ká ní zaka tó wọnú dúkìá rẹ̀ is bóyá fifty thousand naira ló bá yọ hundred thousand naira níbàámu sí ti kọ́ lídùú ṣe bákan náà ìpín ọrọ̀ ogun tí ó tẹ ọmọ jẹ̀mílù lọ́wọ́ láti ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam àti ìbùkún tí ó rí lórí rẹ̀ láti ọ̀dọ̀ Allah ní èròǹgbà ànẹ́bì sallallahu alayhi wa lórí gbólóhùn yìí Allah àti ògìṣẹ́ rẹ̀ sì rọ̀ ọ́ lọ́rọ̀ kì í ṣe pé ànábì ló ń sọ ní di ọlọ́rọ̀ lẹ́yìn àlọ́ oṣù fi gbọ̀yé torígbà tó lọ tọ́ka sí àdìsí wípé ẹ máa ń sọ pé ànábì ò lè rọ̀yàn lọ́rọ̀ òkè àdìsí kan bẹ́ẹ̀ tó sọ báyìí ó dàbẹ́ ni pé gbólóhùn yẹn gangan gangan inú àdìsí tó tẹ̀lé láti kàn. gbólóhùn tí mo sì tọ́ sọ̀rọ̀ yẹn nọmba two yẹn ó dà pé inú àdìsí kejì láti láti kàn torí pé nínú gbólóhùn àdìsí àkọ́kọ́ kò sí Allah wa níbẹ̀ ọ̀wọ́ tó ni ilá fa aginahu Allah bí kò ṣe pé ó jẹ́ tálíkà Allah sì rọ̀ two yẹn yóò jẹ́ ti hadith one nine six tá a fẹ́ ká yìí. ok ani abdullahi ibnu zaid ibnu asim kọ́l lámà afa allahu ala rasulihi sallallahu alayhi wa sallam yawma hunaini qasama fi nasi filimu alafati kulubuhum walam yu'ti li ansora shay'a faka'annahum wajadu ir lam yusibuhum ma asoba nasa fakotobahum fakola ya ma shara li ansor alam ajidikum dulalan alam ajidikum dulala fahadakumullahu bi wa kuntum mutafarrikin fa'allafakumullahu bi wa alatan fa'agnakumullahu bi كلما قال شيئا قالوا الله ورسوله أمنوا قال ما يمنعكم أن تجيبوا رسول الله صلى الله عليه وسلم قال كلما قال شيئا قالوا الله ورسوله أمنوا قال لو شئتم قلتم جئتنا كذا وكذا اتردون أن يذهب الناس بالشاة والبعير وتذهبون بالنبي صلى الله عليه وسلم إلى رحالكم لولا الهجرة لكنت امرأ من الأنصار ولو سلك الناس واديا وشعبا لسلكت وادي الأنصار وشعبها الأنصار شعار والناس دثار إنكم ستلقون بعدي أسرة فاصبروا حتى تلقوني على الحوض hadith one nine six. hadith 196 عن عبد الله بن زيد بن عاصم نطد عبد الله وما زيد وما عاصم قال أصبي لما afa allahu ala rasulihi sallallahu alayhi wa sallam yawma hunaini nígbà tí allah subhanahu wa ta'ala tó jogún ọrọ̀ ogun fún òjíṣẹ́ rẹ̀ kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá yawma hunaini ní ọjọ́ ogun hunaini ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ogun Hunaini ni pé wọ́n múra àti lọ jagun ìṣe ni àwọn kèfèrí nígbà tí wọ́n rí wọn tán wọ́n bẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ́n sì kó àwọn ìjà ogun àwọn irinṣẹ́ ogun wọn wọ́n kò dàálẹ̀ wọ́n họ lọ ohun tí ọwọ́ ajẹ́ ọ̀rọ̀ ogun yẹn wọ́n ń pè ní fáìhù wọ́n ń pè ní fáìhù so nígbà tí Allah subhanahu wa ta'ala tó jogún ọ̀rọ̀ ogun fún òjíṣẹ́ rẹ̀ láì jagun lọ́jọ́ ogun Hunaini wọ́n kó ọ̀rọ̀ ogun kọ́sàmà anebi wa pín ọrọ̀ ogun yẹn ó pín fún àwọn ènìyàn fìlìmù aláfa ti kùlù bùhùn àwọn tánàbì pín ọrọ̀ ogun fún lọ́jọ́ náà lọ́hùn ó fẹ́ fi fa ọkàn wọn mọ́ra wọnú ẹ̀sìn wàlámù yóò tilẹ̀ ànsọ́ra ṣe ìhà kò wá fún àwọn ará Màdínà ní nǹkan kankan.